mo kí gbogbo etí tó tún láǹfààní láti máa gbọ́ mi lálẹ́ yìí. lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run tá a jọ ṣètò ìlàlẹ́ ìdí gbogbo fìdù tí ó fi lárinrin. sọ́lù ọlọ́run bíi kẹrin. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò nàìjíríà àti lókè òkun. ṣé o ṣe gbọ́ ẹ kí mi kú bíbí rè níbi tó ti sẹ́ mi sílẹ̀ o ilé aláyọ̀. olówó yẹyẹ ọlágúnlé ọmọ glory bàbá ilé aláyọ̀ yín náà rèé. gbogbo ẹ̀yin obìnrin tí wọ́n kọ́ lẹ́dẹ̀gbẹ̀kọ́ mo wọ̀n kí yín pẹ́ kú oríire láṣálẹ̀ yìí o. ẹni kí màmá mi ọlákànmí benedict ayarelọ́ọ̀dẹ ọkọ mo kiri pé ẹ kalẹ̀ o. ìyá bàbá ti bí mi dá èmi kan túra mi. mo kí ìyá mi ọlájùmọ̀kẹ́ aya ọláwálé nílùú abẹ́òkúta mo kiri pé ẹ kalẹ̀ o. lákòjọ bàbá ọmọ lè yanjú ọmọ òun ilé aláyọ̀ nílé wa. lórí ètò yín ètò wa ètò wa ètò yín ilé aláyọ̀ ilé aládùn ilé tó kún fún wàrà àti fún oyin. ọmọ takọ tí ó gbẹ̀kọ́ ló ń pè lábì ìpàdé. kọ́ lọ́ọ́ mọ́ṣẹ́ àwọn ọmọ wa ní ọmọ àbí ìpàbẹ́. ọkọ ìgbà ló bá bí ibi iṣẹ́ máa mi mo sì ta títọ́ ọmọdé gan ló bá ti kọ́ jẹ́. mo kí àlàájá tèmi gangan ní bẹ́fìtì mo kí yín pé ẹ̀ka alẹ́ o. ẹ̀ka ilé aláyọ̀ ni àfa ńkọ́ àwọn ọmọ yín náà ńkọ́. mo kí ọ̀gá mi dáadáa Mr. Kọ́lá lecturer mi nìyẹn. tó bá jó wù nǹkan rẹ̀ kí wá ló dùn tó ká fi iṣẹ́ àtiwá mọ́ mi sí bàbá mi. ìfẹ́ mo kí ìwọ náà gbó kalẹ̀ o. ìrora nígbà gbogbo ni dáàdi mi ṣe fún wọn láti kékeré sista sinmi àbí kí n sọ pé àǹtí sinmi mo kẹ́yìn náà pé ẹ̀ka lẹ́wọ̀ àwọn ti pefti nìyẹn. ìyá mi ni mo fẹ́ o ọkọ̀ kan tí mo fi ń gbàdúrà àṣọ náà máa jẹ. bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn tẹ́ ẹ̀ jẹ́ ń jábọ́ elédùnmarè ọba ọlọ́jọ́ òní kò mọ̀ ní jẹ́ ń jábọ́ o. wọ́n fún mi ní irú màmá inú mi dùn ẹ bá mi dúpẹ́ òyìnlé aláyọ̀ nílé wa. ìyá mi ọlákànmí Benedict ìyá rere nìyẹn kẹ̀. ọ̀rẹ́ òyìnlé

ó pọ̀ bàjẹ́bàjẹ́. ẹni tá pè léyàn rè tá pè léyàn. màmá mi ọlájùmọ̀kẹ́ ẹ bá ń kí mẹ́ríàmù ń bẹ̀ gbé mò ń sọ kí mò kí pé kalẹ̀ o. yóò ṣàlàyé ire ṣòkòtò tí ó ti fẹ́ mi yóò fún mi yóò. àwọn eléyìí tún gbẹ̀kọ́ yàtọ̀. ẹ̀wù mi yẹ lọ́rùn ti wọ ẹ̀mí fìlà mi yẹ lórí ti mo fẹ́ nǹkan rẹ̀. gbogbo ẹ̀yin tí ìgbéyàwó yín tún lé ọdún kan sí lónìí mo kí yín pé congratulation o ẹ kú oríire. ilé ti gbé síbi gíga gíga gíga là ọjọ́ òyìn ayọ̀ nílé wa. mi níṣẹ́ láì kí àwọn tèmi. torí pé èèyàn là ń rí mọ́ èèyàn ká tó bá sọ pé èèyàn léèyàn lẹ́yìn. tí lẹ́yìn ọlọ́run ẹ̀yin èèyàn èyí tó bẹ lẹ́yìn mi mo kí yín pé ẹ kalẹ̀ o. èmi olólùfẹ́ yín náà tó ni. lórí anchor fm anchor fm tó o bá ti rí líǹkì yẹn ṣáà kílìkì ẹ̀ kó o dẹ̀ máa ṣe ẹ̀ fáwọn tiẹ̀ gangan. sọ́lọ́ lọ́lọ́ bíi Karim gbogbo ẹ̀yin mùsùlùmí mo kí gbé sàlámà lẹ́kọ̀ọ́ ẹ̀ka lẹ́ o. ẹnìkan níbi ọ̀gì nǹkan. ẹ̀yin bàbá wa tẹ́ ẹ̀ jẹ́ kí àṣà ó parun mo kí ẹ̀yin náà gbé ẹ̀ka lẹ́ o. lẹ́wà mo lẹ́ràn kó lásán ni àròdán ó lẹ́wà tútù. mo kí pásítọ̀ mi dáadáa akínbọ̀sóyè oyèdélé àwẹ̀ tí ń yé pì àwọn igi lẹ́yìn ọgbà mi nìyẹn. mo ní mo fi fẹ́ ju ọkàn tiwa aláyọ̀ ilé wa. ẹ̀dẹ̀ kú òmúra iṣẹ́ òru tó ń bọ̀ lọ́nà yìí. iṣẹ́ òru yẹn máa lágbára. níbi tí mo ti retí àwọn bàbá mi nínú olúwa. pásítọ̀ akínbọ̀sóyè Daniel bàbá mi láti ìlú Èkó. prọfẹ̀tì mi gan máa wà ń bẹ̀ prophet èṣùpòfo láti ìlú èkó àwọn náà máa wà ńbẹ ìṣòro yẹn máa wà fantastic nation ẹnìkan ní mi ò gbé bò. ó máa wáyé ní ọ̀dẹ̀ nineteen oṣù yìí. máa fún mi bíi pé mo jù báyìí lọ lémi kan lóhùn mi kan ọmọlẹ́yẹ̀ ń. ó máa súpà gbangba lójú èèyàn. ẹ bá ń kí mọ́mì tù mí lára ń bẹ̀ o. aya tí yóò dúró. ìyá yáàdì. àfikúnlẹ̀ oúnjẹ fún mi mo bá pè. kí ni tá a fẹ́ gbé sáré gbé yẹ̀ ò bá bàbá láṣálẹ̀ yìí. àyọ̀kànlé léyìí lọ́tọ̀ o. tá a fẹ́ sáré gbé yẹ̀ wò rèé. àyọ̀kànlé léyìí lọ́tọ̀ ilé aláyọ̀ nílé wa. àforítì. àforítì àforítì ṣe kókó nínú ìgbéyàwó. ọkọ mi àṣẹ sí ó bá mi bí mo ṣe rí ẹ̀rí lọ́gbẹ́dá dára. ẹ wò ó gbogbo ẹ̀yin obìnrin mò ń láǹfààní láti dojúkọ fún tàṣálẹ̀ yìí. oníyé sọ pé wọ́n ní kò ṣe lẹ́nu ló dájú. tó rẹ́yìn náà níyá wa. ìmọ̀ ni ìdùnnú mi ní kò sí. wàá ní tó bá dáa fún ọkùnrin ẹbí ìyàwó ẹ̀ léèrè. tó bá sì tún rí nídàkejì náà wàá ní ẹ bí í léèrè. pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìdí tí wọn kì í fẹ́ fi gbélé ọkọ torí pé wọn ní ohun tí wọ́n pè ní àforítì. ó ti mọ ọgbà tí wọn bá ń bínú ó sì mọ ohun tí ó ṣe fún wọ́n sọ àwọn Yorùbá sọ wọ́n ní ẹni bá ní sùúrù ilé ọkọ ni mo ń jèrè ilé ọkọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. kò sẹ́ni tí ọba mi ò ké gbàgbé. tẹ́ ẹ rí yẹn tó di ilé aláyọ̀ ó ah, ṣẹ́ ńlá ni iṣẹ́ tó lágbára ni. ọbẹ̀ kan ṣe mí yá ó ti sọ mí dẹ̀yìn ká máa kẹ́rù bí ní sùúrù torí pé bá a bá ní sùúrù tá a bá lè ṣe òkúta gan wà láìtàlá yóò padà jiná. nínú ojú bá àgbàdo ọkọ rẹ̀ ò bá ti ṣọ̀lẹ tá a pè ní ayẹyẹ lọ́ọ̀dì ọkọ torí pé wọ́n ní àforítì ni. ìyàtọ̀ ń bẹ láàrin àforítì àti àfojúsùn. mi ò ti jẹun níta mọ́ tó bá ṣe fọ́ ríro mi ó lẹ́nu ìdólójú méje lọ gúúsì tàbí ọbẹ̀ ata. kò sí ohun tó dáa tó kéèyàn ní àforítì o. omi lásán fún mi àdàbí pọ́ fi ṣúgà sí i ṣúgà sí i. ṣùgbọ́n àwọn ọkùnrin náà ìjọ tí mo bá rí fún tí mo bá rí fún kò ní sọ bẹ́ẹ̀ nìkan. tí bá sọ wípé kò sí kò ní gbé. sójú fún mi. eléyìí náà tó láyọ̀ o ó tó láyọ̀ o àná tó. ẹ já kọ́ bí a ṣe ń ní sùúrù tá a ní sùúrù tá a ní àforítì. ilé wa ẹ̀yin ọkùnrin náà tóbìnrin bá padà ní sùúrù fún yín tọ́lẹ́tẹ́ wá já náà tán náà yín já gbangba ẹ má sọ pé tobìnrin báwo ìgbà náà ni kẹ́ ẹ má wàá gbéyàwó wálé o. ìfowó jẹ àwọn ọkùnrin náà ní tiwa lọ́wọ́ o. obìnrin tí mọ jìyà tí mọ jìṣẹ́ tó bọ ní àforítì nígbà tó wá tó àsìkò tọ́lọ́run wá sọ pé òun dé ọ̀wà ni kò mọ̀ ọ́ ṣe mọ́. ọkùnrin burúkú ni mọ̀ ń ṣe bẹ́ẹ̀. ìmọ̀ràn fáwọn obìnrin tó bá ní àforítì ẹgbẹ́ àmọ́ compensate wọn lọ́nà tá a bá lè compensate wọn. ìtì rẹ̀ ni alọ́lọ́run ò fẹ́ ká kọrun. ká mọ báwọn fòótọ́ ọ̀nú lò. ìdí bá a lọ sú mi tí mo bá san wípé. ká mọ̀ sọ pé wọ́n fẹ́ ṣe wọ́n. tó yọ sí orílẹ̀ aláyọ̀ nílé wa ṣùgbọ́n kókó ọ̀rọ̀ mi rèé fún dalẹ́ yìí pé ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ máa ní sùúrù àti àforítì. eléré màmá mi Benedict ṣe mo wíire. ìrìkì bá dùn kò sí ní ṣaláì tó mi ṣáìsì mi lọkọ mi èmi náà màmá mi Ọlájùmọ̀kẹ́ mo ní ṣe wíire. ṣé o tí mo sọ bóun ló ṣe rí. ṣe ju báyìí lọ fún tètò yìí ní àṣálẹ́ yìí. orúkọ mi ò yípadà ọlákúnlé olówó yẹyẹ. èmi a máa sọ lórí ètò gẹ́gẹ́ bí ìṣe mi pé bó o bá ṣeré ó bá ń bẹ̀ o. bó o sì ṣeré náà ó tún bá ń bẹ̀ èmi a máa sọ pé wọ́n mọ bẹ́ẹ̀ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà òwò gbogbo ẹni tó bá ní mọ́dé òun ni wọn ò ní. aṣáájú gbàtà tún mọ ya lórí ètò yìí èmi ni wọ́n mọ wá ẹ̀yin ni wọ́n mọ bá gbogbo ẹ̀yin obìnrin ẹ ṣe o ẹ̀jẹ̀ àṣeere torí òní kọ́ torí ọ̀la ni ẹ̀jẹ̀ ní àforítì àti tí wọ́n ń pè ní sùúrù torí pé bí a bá ní sùúrù bí a bá ṣe òkúta yóò padà yín ná ẹ̀yin ọkùnrin náà ẹ̀jẹ̀